الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أنا أفهم ولو الحمد لله ولو في أتفهم ولو أن يبعثوا سنين رمفوها láti tún lè pàdé láì adúpẹ́ fún ọlọ́run ọba náà ìka ìgbẹ́ kó máa bá anábì kó máa bá àwọn ọ̀tọ̀ àbá rẹ̀ kó sì máa bá ọ̀tọ̀ tó àgbà rẹ̀ ní ìlànà anábì náà tó jọ bí àlùkìyà wọn. àwọn olùkọ́ wa ọlọ́ba san alẹ́sàn olóore àwọn òbí tó bí wa ìdùnnú gbogbo àwọn ọlọ́dà kùn tó jáde ní sábà wà sí fún wa àwọn ọlọ́run aláìyé ọlọ́run bá kíyèsí wọn bákan náà gbogbo àwọn olùkọ́ àti gbogbo àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àti gbogbo olùgbọ́rọ̀ ọlọ́run láàyè ọlọ́run gbogbo àdìgbò ń gbé àmì ọlọ́run jẹ́ láwọn ti yára hàn rọ̀ ní. pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run àwọn tó máa tẹ̀síwájú ní àṣálẹ́ yìí nínú tíra àlùmọ̀lá fásitì fẹ́fẹ́ níbi tí a ti ń sàlàyé àlámàrí ọ̀rọ̀ ẹ̀sìn wa lórí bí àwọn àbá ti sàlàyé ẹ̀ nínú tíra tí adarúkọ ní tí a mọ̀ sí àlùmọ̀lá hasan fífi tí bàbá wa Fauzan. ní alẹ́ yìí agbani tí a wọ̀ òun náà ni báàbù sọ̀láàtì tarawih wa ahkamuha. òun náà ni agbókan tí sàlàyé nípa ìrun àfi sinmi àti àwọn ìdájọ́ ẹ̀. irun wo ni a pè ní irun àfi sinmi èdè tí a mọ̀ sí tó gbajúmọ̀ sí lọ́dọ̀ wa òun náà ni irun asámú. ṣùgbọ́n pẹ̀lú èdè lásánwá a ní irun àfi sinmi bó ṣe pé dédé èdè Yorùbá wa bí tó gbajúmọ̀ sí náà ni ká sọ wípé ìrun ásámú. kí ni àwọn àbá sọ nípa ẹ̀? a ó máa ma ìdájọ́ ẹ̀ níbẹ̀ a sì máa ma báwo ni òǹkà ẹ̀ báwo ló ṣe bẹ̀rẹ̀ kí àwọn akẹ́kọ̀ọ́ kan tó ní ohun ṣe papọ̀ máa. مما شرعه النبي الهدى محمد صلى الله عليه وسلم في شهر رمضان المبارك صلاة التراويح bí a ti ń ka àwọn nǹkan kéèsì o ọmọ àrí àwọn tó jẹ máa ká lògàwíyà náà ọmọ àrí mú bẹ̀rẹ̀ lẹ́bi ọmọ akẹ́kọ̀ọ́. مما شرعه النبي لهدى محمد صلى الله عليه وسلم في شهر رمضان المبارك صلاة التراويح nínú kan tí anábì tí ọjà anábì olùmọ̀nà olùfinimọ̀nà nínú àwọn kan lómi nínú oṣù Ramadan Ọ naanị nye ṅụ sọlá tètè arọ jẹ yiwa awaala mi wa eke a na-anị a kụchịchịrị nje nnìkan ọ letọ ọ ka sọ nka ofin n'ipe ofin nka yi nke a yi ya maa alo eleyi ọdụdụ n'ipe na ise yi بإذن الله سبحانه وتعالى لأن الله سبحانه وتعالى نزأه وقدسه أنه لا ينطق عن الهوى إن هو إلا وحي يوحى ọ̀rọ̀ tí wọ́n sọ náà kìí ṣe ọ̀rọ̀ ìfẹ́ inú ara ẹ̀ bí ọ̀jẹ̀ ti wípé wáyé látọ̀dọ̀ ọlọ́run náà níbi sọ ìdẹ̀nì tẹ̀sírí ìhú mínà láì àìdán tọ́wá ṣe lómi fún wa bí ìsìn láì jẹ́lá wà rẹ̀ pẹ̀lú ọ̀dà ọlọ́run náà ni. torí di eléyìí ànàbí yìí wà lọ́sọ̀rọ̀ sáàni fi ṣẹ̀rí àtìlẹ̀ Islam. ànàbí náà ni ìpìlẹ̀ kejì táwọn àlùfáà sí táwọn àlọ́bá nípa ọmọ tó jẹ máa lámàlú ọ̀rọ̀ ìsìn wa. alábí náà ni ya wa se irun ásámú òun ló ṣe é wáyà súnà tó mọ àkẹ́dà ó jẹ́ súnà kan tá a kan pamá àwọn àwọn pé ló ṣe lóbìn wọ́n tún wá rí bíi pé súnà tó nì tó wá kó bá tó kó wáyà súnà tó nì á sọ ṣùgbọ́n torí wípé wọ́n fẹ́ mú sífà kan wá láti lè sàdáyà ní irú súnà tí súnà tó tààrọ̀ wí jẹ́ wọ́n wá ní wàhíyá súnà tó ń bọ̀ àkẹ́dẹ̀ wọ́n ní ká lọ pé súnà kan eléyìí tí afẹ́fárá òun náà ní. Súnmìyá ti tààrọ̀ wí. wọ́n ní bẹ̀rẹ̀ àti àtàtà torí pé àwọn èèyàn kánú yẹsẹ̀rì kúnna bí àbẹ́yìn àkọlẹ̀ àbá ìlàkàrà wọn a máa sinmi níbi rákà mẹ́rin nínú ẹ̀. لأنهم كانوا يطيلون الصلاة. تقول máa ń kírun náà kí wọ́n máa jẹ́ kí rákà rẹ̀ ó kú. wọ́n ní ìdí nìyẹn tí wọ́n fi ń pè ní sọ̀lá tàràwì. bí a máa ń kí rákà méjì wọ́n sálámà wọ́n fi kí méjì míì wọ́n sálámà wọ́n wà sinmi díẹ̀. àwọn àlàyé tí ti lórí ẹ̀ o àlàyé òní pọ̀ tó ní gbogbo àwọn táwọn àwọn ọ̀sán wọn sọ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ nínú báwò yìí. ومنها وفعلها جماعة جماعة في المسجد أمر وفعلها جماعة في المسجد أمر وفعلها جماعة في المسجد أمر كيف هو irun tara bí ìkéyìn òkì níjà máa ní mọ́sáàsì àtọ̀ òun lọ́wọ́ lẹ́nu. ẹ wá rí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé kọ̀ọ̀kan ọ̀pọ̀lọpọ̀ àdúgbò kọ̀ọ̀kan àwọn náà ti máa ní ìmáàmù wa ìmáàmù òkúta wọ́n ti máa ń fi láwọn àyíká wọn fúnra wọn òkúta. kọ́dà láwọn ọ̀rẹ́ ọjà máa ní àwọn ìyá mi àtàlákà kúkàlù àwọn ọkùnrin àwọn ọjọ́ máa fún kanáà tó kí ló fún wa. Gbàgbà ti lọ́ta ká wọ́n ayọ̀ jáka ọdún wọ́n fún náà lẹ́gbà. Àwọn ọmọ mi fún wa gbogbo àwọn eléyìí náà bẹ̀ dáadáa. Wọ́n á jẹ́ káwọn ẹ̀kọ́ fún ọ̀sán ìgbé wọn ò ní ìrùn. Wọ́n fẹ́ káwọn áńtọ̀ ìrùn lọ́lọ́lá jù káàkiri ní mọ́sálásí ní yàrá. bàbá ti sọ̀lá àlàyé ìsọ̀rọ̀ máa wà ní ọ̀sẹ̀lá wọ́n ti dá sọ́mọ́ nípa àlẹ́bí ní àṣàbí ní tẹlifásitì pẹ̀lú àwọn sọ̀rọ̀ àlẹ́ mọ́sálásí làyàrí láwọn òkúta. ثم تآخر عن الصلاة بهم ليلا وقد anabi wa ti kiri o anabi wọnyi adi sọlá ti di láì bá wọn kírun láì kírun yẹn papọ̀ pẹ̀lú wọn rá ẹgbẹ́ anabi ò kírun yẹn kọ̀ wá jáde kí fún wọn rán kókó kí láwọn àti kókó wá padà kí fún wọn rá wọn kí ló bá kọ́ńtà mi àtúnkọ́lọ́ àlejò kọ́ńtà àti ọ̀ràn yẹn wọn lórí torí pé kí ni àtùpà yẹn wáyé ti sọ̀kalẹ̀ nígbà tí wọ́n á kiri pé wọ́n ń wọ́n ṣe ti ń gbà náà yàtọ̀ sí lẹ́yìn tí ládùúgbò yín ṣe o bẹ́ẹ̀ ti ti ń gbà náà tí wọ́n máa ka kí ó kó kí wọ́n máa fara balẹ̀ kó gbogbo eré kékeré yẹn kí ni àwọn àgbàsìkò tó pọ̀ àti wàá wọ́pẹ́ kà yìí àwọn àmì ti náà mi ẹlẹ́mi lè mẹ́mẹ́ lágbára rẹ o ẹ̀wà nàbí alá àbí ẹgbẹ́ nínú ẹ̀mí pé kó mo bá ní bí kà yìí báwọn ti ṣe yìí ọwọ́ mọ́lákù wáyé pẹ́tọ̀ bákan ní kúrò náà ti àlẹ́ kó ń sọ̀dá àdó tààrà mi bọ́lá bá ti lóun sọ́dọ̀ náà ìdíwá lórí á rí pé kí ni o á rí pé àrùn da sí máa ń fi ọ̀ràn yàrá nìyẹn o. Àlẹ́ wàá ní káà yẹ síbu aláwọ̀ mẹ́tì. Àlẹ́ mi ní àánú nínú ẹ̀mí lórí àwọn àjọ ẹ̀. Àlẹ́ mi ń páyà ilé yìí. Tàbátàbátà ló sọ yìí hẹ́yìí. والذي وجب عندنا من ملأ صحيح ولا صحيح مسلم عن عائشة رضي الله عنها وقال ما يا عائشة قال ما قال أن النبي صلى الله عليه وسلم ولا نبي يرى لكم ما نبي صلى في المسجد ذات ليلة أنا بكرني مثلا لولو كان يقول كتاراوي لولو لولو كان يقول مثلا وصلى بصلاته ناس àwọn èèyàn kan ẹni àwọn èèyàn kan náà ti kí ìrùn yìí pẹ̀lú àlẹ́ bìbì tí wọ́n bá lẹ́bi kú. Rúmà sọ́la kílẹ̀ lọ́kọ́ ọ̀bẹ̀rẹ̀ lẹ́yìn àlẹ́ bìbì tuntun kí lẹ́yìn tuntun tẹ̀lé kọ́bílà mẹ́ẹ̀ pé òmíì tuntun wá lẹ́yìn ẹ̀. Bàtẹ́tù wa na àwọn ìwọ́n tó pọ̀ ju tàkọ́kọ́ lọ. Rúmà ìdáhùn mí ìlú wa ó jẹ́ pé wáyé pé àwọn èèyàn tó péjọ àwọn tó wọ́n pọ̀ sí jùtẹ́lẹ̀ ènìyàn náà lọ lóru kẹta àbí òwúrẹ́lẹ̀ kẹrin ìlótórílẹ̀ ẹwà ọ̀sán àbà. Adìyí Tùsàmà di àmàna tòlẹ̀ ẹ̀. Eléyìí la ń pè ní àmàna lórí ìmà. Kòrò lẹ́sà sọ yanjú láti sàdáyà ilé ìwé tí òkú kẹta ni kẹrin láti lè má wàá bá àyà sí àti láti lè má jẹ́ jẹ́ sí wípé bóyá padà lérè lómi náà tó náà lè bẹ́ẹ̀ gbàrú àdìsí yìí wá kọ́lọ̀ náà bá àpàrà wá di torí pé bàtà lọ padà bá wà wọn wípé lẹ́yìn bá wà wípé lẹ́yìn ọba ní kábàlà dájú wípé. lẹ́yìnlá tó dá tàbí rọ́bì àlọ́rọ̀ yẹ kẹ́ o. bọ́lá mi yá máa rí ilé yìí wọ́n péjọ àlejò jáde fún wa. bàlámà àsùnà gbàtọ́ wá di àsùnmọ́ àtìlẹ̀ má wàhálà. àlejò wa sọ fún ẹ pé kọjọ àìkú lẹ́yìn sọ náà nù mo rí tẹ́ ṣe mo rí tẹ́ ṣe. bọ́lá mi yẹn náà ní mílẹ̀ lọ́kùnrin nǹkan kọ́ ọ̀dà mi dúró láti jáde. bọ́lá mi yẹn náà ní mílẹ̀ lọ́kùnrin ìlẹ́kùn nǹkan kọ̀ dábì dúró láti jáde sí yìí ìlà ànẹ ọ̀ṣì ìlú àgùnkọ̀ọ̀lọ̀ ààrẹ yìí bí kò tẹ̀sí pé mo páyà mo bẹ̀rù kí ìrọ̀ náà padà kọ́ wa ní mo sì lọ́rọ̀ yàn lẹ́yìn lórí. Bọ̀dá yìí kàbí Ramadan bẹ́ẹ̀ sì ní láti wọ́n yẹ ọjà àdúgbò lóṣù Ramadan. Kátó lọ ṣe mẹ́lẹ̀ alẹ́bí náà lọ́kùn kírun tàràwé. olùkíní kan lórí nẹ́ẹ̀sì yá àwọn àtùkọ́jọ́ ní mi ìyí wulẹ̀ dákọ̀ ṣùgbọ́n àwọn táwọn ayé lọ ń gbọ́ táwọn ayé lọ ń gbọ́ náà ni. ń sọ kó ti kò náà ó ní tẹ́lẹ̀ lọ pé bídíà àdádálẹ̀ òun náà nígbà náà yọba ti dé. onígbà náà yọba ti dé sẹ́yìn lọ́kọ́ ànábì òde adébẹ̀ sàrà sàrà mí náà bídíà ni ànábì òkì kúmọ̀ lọ́kọ́kọ́ kì. abẹ́rẹ́ sá ó ti sọ ọ́ sí ẹ̀kọ́ nípa ẹ̀kọ́ tó lórí nẹ́ẹ̀tì bídíò ni alọ̀mọ́dá mi rí náà fún àwọn olùkọ́ tẹ̀ lọ́kọ́ ọ̀gá mi ti sọ fúra ẹni tọ ọ̀rọ̀ ìdájọ́ ìkúnlẹ̀ àti ọ̀rọ̀ kúnlẹ̀ tó ẹ̀sìn torí ọ̀nà apáta ẹni ká lọ́kúnlẹ̀ máa tẹ́lẹ̀ ìdájọ́ ẹ̀ bọ́ ní ajẹ́pẹ́ ọlọ́ọ̀kùnrin wa ló kọ́ òun náà kọ́kọ́ sẹ́bọ̀ orúkọ ọ̀nà pàtẹ kéèyàn sẹ́bọ̀ òun lọ sọ fún àdàbí adáwọ̀ yìí pé ọ̀rọ̀ sọ fún àwọn ọ̀rọ̀ sọ fún àwọn ọ̀láyà sujudu adama ọyẹ kóni kalẹ̀ bá anabi adama ọkùnrin bá anabi adama ọkùnrin bá anabi adama gbàgbé ẹni wọn máa dùgbé bílẹ̀kù wọn ti ma àti bí ìfẹ́ ti gbogbo nínú ẹ̀mí wọn lórí àwọn àti òyìnbó tí wọ́n fọwọ́ mọ̀. lóbìdí eléyìí lóyún dààmú ọlọ́wọ́ fún wa ọ̀yẹ̀dú ọ̀rọ̀ ìpè ní anábì gẹ́gẹ́ lọ́kọ́kọ́ kí i. rọwọ́ àìrímá fáwọn èèyàn gbà náà. Rọwọ́ ẹ̀ lẹ́gbàá táwọn ẹ̀kọ́ rọwọ́ ẹ̀ wà máa là á sọ àbábù mi báyìí lẹ́gbàá táwọn ẹ̀kọ́ ti láyé má àwọn sọ àbá àti tẹ̀síwájú wọ́n fi ṣe é. Wàtàlá kọ́tì ha ọ̀rọ̀ mẹ́tò bẹ́ẹ̀ náà ni àwọn ìgbà lẹ́yìn náà ti mẹ́ni làwọn náà tún gbà á lọ́dọ̀ àwọn sọ́ọ́bà bẹ́ẹ̀ ọ̀hún níbi gbígbà wọlé wọ́n ti sí bẹ́ẹ̀. eléyìí náà ó já wà yìí pé ṣíṣe tí àwọn sọ́ọ́bà ṣe ó mọ̀ yìí pé bí wọ́n ti lọ́nà tọ́ka sí pé adẹ́pẹ́ bíyà ni àwọn sọ́ọ́bà ti ṣe gbogbo bíyà àlẹ́ ti ṣe káàdì abẹ́pẹ́ lórí pé àlẹ́ yóò ṣe máa wàhálà mi ti sẹ́wọ̀n ọ̀dà bá ṣe ni báyìí púpọ̀ bá da ká ṣe ni àwọn sọ̀rọ̀ ò sí ma. alábìtì sọ̀rọ̀ ilé òun ò sí ma ìdí wọn sì yá àwọn sọ̀rọ̀ báyìí pé àánú àwọn náà ló ní. látara bẹ́ẹ̀ pàtí alábìtì jáde láyé kò lè dọ̀rọ̀ yàrá pẹ̀lú pé kí ni nǹkan bọ̀ àìwá wáyé yóò sọ̀kalẹ̀ má. kẹ́ni kọ́ wá lẹ́sìn wá lọ pé ìwọ̀n á sáfún ó ti dọ̀rọ̀ yẹn kí ọmọ kí ẹ lọ fún yàgbẹ́ látẹ̀lẹ́ torí pé ikú àìkọ́ wà bá fún ó jáde láyé. lórí ti eléyìí gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí kò ní dáa káwọn alámẹ́lò bá gẹ́gẹ́ bí pé ọmọ ilé kéwù pàpà jùlọ àwọn tá a tí a bá sọ wáyé àrídàpọ̀ àdínkù wo ni olùkọ́lọ́ ti ń sọ náà lẹ̀ ń kọ̀ mọ́ ni. bẹ́ẹ̀ náà ló ti máa júwe pé àyùmọ̀ kan ní ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ti máa wá bí ọdún wà. wàá kọ́lá sọ fún wa àlejò tó la àlejò sọ nípa ẹ̀kọ́ kọ̀ọ̀rọ̀ àwìn ìpè máa ń gbọ́ ọ̀rọ̀ máa lè máa ẹ̀ bá kíyàn yìí pẹ̀lú ìmáàmù àtàyà ọ̀sọ́lì títí títí tí máa ń mú parí tí máa ń mú kúrò lórí ìrọ̀kù kó bẹ́ẹ̀ kú ti wà láwo ìyá àmàlẹ́yìn wọ́n kọ́ ọ́ lẹ̀ fún tọ̀ wípé ó ṣe ìyá àmàlẹ́yìn. ọ̀kọ́lá alẹ́ sọlá tó sọlá alẹ́ mi sọ fún wa náà àti tèmi pé màgbà máa wọ̀ ọ̀dọ̀ gbogbo ẹni tó bá dìde tó ṣe náà bí ìmáàlá wà ìsáàbà ní ti pé ó nígbàgbọ́ sọ́nà ló ní ó ṣe é. Ìsì fi ń wá ìsáàbà ń fi wá ládàá lọ́dọ̀ ọ̀rọ̀ ń wá ẹ̀sán. Yẹ́nì pé bèlè ìkìláàs ìsáàbà ayé bèlè ìkìláàs. Gómìnà láwùú bá takọ́ da ọmọ mi lẹ́bi yìí. Wọ́n sàbòrí ìwé ìtìsíwájú kó tó dùgbà tí ó ṣe nábìlà yẹn gbogbo ayé lè fi hàn wáyé pé irun sọ láti tàràwé bẹ́ẹ̀ni kaba pé ní bídíà ọmọ ti ń sọ ni torí pé àdìsí wa lórí ẹ̀ láwọn àdìsí ti fi múlẹ̀ lórí ti ń sọ̀rọ̀ lórí ọ̀la tó wà àwọn àbáyé irun tá a lè fi tọ́ka sí bídíà pé máa ń kọ́ mà Ramadan àwọn àbáyé irun azamu òun ni tí àlẹ́ gbígbà lè lò lọ́pọ̀lọpọ̀ àbá lórí ẹ̀ kéésì irun òru kankan lásìkò yẹn tó dúpẹ́ ní o tó ju ìran tàràwí tí a sọ̀rọ̀ lórí ìlú lọ. bákan náà bàbá sọ́dọ̀ tó sáà mi ta nínú sọ́dọ̀ tó fi jùmọ́lẹ̀ láyà bá mi lè mùsùlùmí tààkù àkọ́kọ́ tí ọ̀tọ́ mùsùlùmí kó pè jù sílẹ̀ lẹ́yìn náà ṣe kọ̀tọ́ mùsùlùmí kan ó gbé ìran tàràwí ìjùlẹ̀ kọ́ bá fi lórí ìlà àwọn làkàá tiẹ̀ àpò àwọn títí àwọn àlàyé táwọn afa ṣe lórí ẹ̀. eléyìí náà wọn mú títí àlàyé ìdáná fún ẹ béèrè jáde àwọn sára wọn tuntun máa jáde táwọn èèyàn máa béèrè lórí ẹ̀ wípé ẹ dákun rákà mọ́kànlá ẹ máa kí ládùúgbò ju wa ẹ dákun rákà mẹ́tàlá ẹ ládùúgbò ju wa ẹ dákun lọ́dọ̀ ju wa ojú wọn máa ń bí ẹ dákun àwọn kan máa ń bí twenty three àwọn àgbà máa kí thirty six ẹ̀yìn ọ̀yà fi ọ̀rẹ́ àwọn àgbà máa kí thirty six náà àwọn àgbà máa kí lọ́lé tó abẹ́rẹ́ wọn ni ó ti yé ó kálukú náà ló ní ẹ̀rí tó kálukú wọn náà lọ́sọ̀ pàṣẹ ṣùgbọ́n ìtawọ́ ọ̀sẹ̀ ọ̀mọ̀ràn wọn níbẹ̀ lọ̀rọ̀ ó wù wá kápá ìwọ bá fún ilé yìí lórí àwọn àlàyé tí wọ́n ti sí ibẹ̀ kọ́nà fún wa lọ́wọ́ lórí ẹ̀ ìyẹn ní ọ̀bẹ ní káyà káàkiri púpọ̀ tó káàkiri kúrò ká máa ṣe sí àbátíkà. àmà alọ́lọ́kọ̀ àti à ẹ̀ iye òkà aráka sọ̀lá ti sàràwé. eléyìí ó kílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àmàtà mọ́sálà tó wọn wá bèèrè lọ́wọ́ rẹ̀ lọ́mọ ìdààmú lórí ẹ̀. láka mi làwọn àti ìdìbò ayé òwòlọ́wọ́ alẹ́sẹ̀ lẹ́sìn. tọ́ láka abẹ́lẹ̀ lọ kí láka àbọ̀mọ̀lá abẹ́ ẹ̀kọ́ tọ́wọ́ pé lásìkò yìí nílé olú wa bẹ́ẹ̀ láti àbẹ́ tàlá lẹ́nu àbí parọ́ ni wọ́n tẹ́ máa ń kéde ìyẹn fún òkú bẹ́ẹ̀ lásìkò yìí tẹ́tí máa ń kiri kó tó wà ó sì kéré tá a ti tẹ́tí sí twenty ó kéré ó kéré ọ̀pọ̀lọpọ̀ táwọn máa ti twenty tó kọ́kọ́ mọ̀ dáadáa wọ́n táwọn máa ti ní nọ́ọ̀nù láwọn ọ̀pọ̀lọpọ̀ mi. máa àwọn ẹni tó tún tó ń pọ̀ tá a lè wọ́n kí dáadáa òun náà ṣe ti di àrùn mi èyí tí mo wà lọ́wọ́ wọn kí dáadáa ni pé wọ́n jẹ́ kí àwọn ràkà á jẹ kó kù bó ti yẹ kó mú bó tilẹ̀ kó bó ti yẹ kó mú ọ̀hún náà èèyàn péréte ní ìpara bẹ́ẹ̀ máa sẹ́kù fún gbàdúrà bẹ́ẹ̀ ẹ sọ́dọ̀ lọ àṣàlárò. فلم يذكر فيه شيء عن النبي صلى الله عليه وسلم bàbá ní nínú tí àwọn rí o bó tilẹ̀ kẹ́sí wípé ọ̀rọ̀ wa tí wọ́n sọ yìí kí ẹlọ́kọ̀ bá wa sàlékún àánú bàbá a rí àwọn àbá mi tó ra ẹ̀sùn sí táwọn nínú tí wọ́n ti gbé ìbára ọ̀rọ̀ kalẹ̀ àwọn ní bọ́lá mi yẹn kúrò bí iṣẹ́ àtẹ̀lé sallallahu alaihi wasallam àwọn ní ìgbàgbọ́ òbí dímúlẹ̀ lórí ẹ̀ pípẹ́ káàlẹ́ mi wá sọ pàtó wípé rákàbá ìdíkẹ́ máa fi ọ̀rọ̀ tí wọ́n sọ àlàyé tẹ̀lé ọkàn mú jáde bẹ́ẹ̀ ni pé bàbá ń lọ síbi tí ọ̀rọ̀ wọn yẹn tí obìnrin ta ko láti já kúrò lọ́rọ̀ kejì méjì wọn wà. bàbá sọ lórí láwùjọ pé káàdì tó wà pa wá láti ẹ̀yìn pé iye báyìí kẹ̀ máa tún tèmi ní mo lọ́wọ́ nìyẹn bẹ́ẹ̀. ṣùgbọ́n wípé àárín ìgbàgbà látọ̀lá náà rárá àárín àti ìgbà látọ̀lá yàrá Aisha tó ṣe pé àwọn ni wọ́n sọ ní tí àwọn òṣìkà ilé ìdí sọ̀rọ̀ yìí. àwọn bí àwọn ayé àti ìtàn mú wa lẹ́gbẹ́ bàbá náà àwọn náà padà tó padà sí ìyìn náà láwọn òmìn náà. pé bàbá yìí á padà sàlàyé nípa àdéhùn ẹ̀dọ́rọ̀ bàbá wa láyé. bákan náà wọ́n tún rí ẹ̀gbà wá mi náà látọ̀dọ̀ àbáwá àtìláyé fún tóun náà sọ iye òǹkà alága míì yàtọ̀ sí ìdí bẹ nínú òǹkà alága àti ìyàwó àìsà. ẹgbẹ́ ọ̀rọ̀ yẹn wá ní tí bàbá náà bá wá sọ pé kò sí ọ̀rọ̀ kan tó fi jẹ́ ìmúlẹ̀ pé báyìí lákàtà àmọ́ sí ó fẹ́ pé pàtà àrọ́lọ̀ ìyàwó àìsà àti ọ̀rọ̀ àbá ọ̀tẹ̀lẹ̀ fún àbá méjèèjì náà sì ni wọ́n á rí nínú ìṣesí àlẹ́ ìṣọ̀rọ̀ àlùfẹ́lá àbọ̀ àti ọ̀nà kò sí lọ́rọ̀ lọ́wọ́. bàbá wa ayé tó fẹ́ ìyá ọ̀rọ̀ ìmọ̀ òwò ọ̀rọ̀ àgbàtà wà sẹ́yà àbá ni láwù láwù náà límẹ̀ òwú náà yà wù bìlámẹ̀ ìlà ìmọ̀sẹ̀ láwù ọwọ́ àkókò sùlùmí o àǹtọ́lìyà ìṣòyìn náà rákà ó fi ogun rákà ẹ̀pà tó bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan àwọn tí káṣí ogun lákà yìí sábà wọ àmàṣùkúrò ní mọ́tò àbí ààrẹ ọ̀ṣàfẹ́ wọn nílé ìlọ́pàá tí wọn mọ́tò àbọ̀ àbáwá ààrẹ ọ̀nà àbẹ́lẹ̀ òun náà lọ́pàá tí wọn mọ́tò àbọ̀ àbáwá ìbáwọ̀ ṣàfẹ́ wọn lọ mọ̀ ọbẹ̀rẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ bàbá dà tó yẹ kó o sì yé kíláàkà rẹ̀ ọmọ àbábà tó yẹ kíláàkà mi ti o lè pe ìwé àwọn ọmọ mi lọ́ba lọ́ba kí o kàn sí o tó ní àpamọ́ra dáadáa ní ìṣẹ̀lẹ̀ pẹ̀lú tọ́ba lè kí o ẹ̀ pé wọ́n dá mọ́kànlá òjò tá a bá la wa ìyá máa ń ṣe bíkí olùfẹ́ yà ó ó gbàgbọ́ yé ẹ̀bárọ́mẹ́ntì fi tọ́ wà yóò sì lè dako ẹ̀rọ lọ́wọ́ fẹ́ ká ṣe kẹ́lá ní ìdá fẹ́ ká ṣe. Tàmá wà mẹ́ta màálìkì wọ́n lé ìjẹ́gẹ́ bó ṣe wà nínú mọ́tà bá màálìkì. Bàbá ni wọ́n sọ bẹ́ẹ̀ bàbá wa Fawzan àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀. Wàlá ẹ̀rí tẹ̀kọ́ ti mélòó? Òtún méjì. Wọ́n tún ní wàlá òun, òtún méjì tó lẹ́tọ̀ọ́ àǹtọ́lìyà ìyá àṣìṣọ́láṣà rákà fún kí rákà ọ̀kànlá. bákan náà wàláwù kúrò lè fi wàláwù ẹ̀ má wọ́n wá ní wà sàlááta àṣìṣọ́láṣà rákà ó lè fi rákà bẹ́tà. ẹ̀sìn náà wọ́n ti já fún méjèèjì yẹn papọ̀ méjèèjì yẹn àwọn àdéhùn kọ̀ọ̀kan wá lórí méjèèjì. tẹ̀lé àwọn tó jẹ́ thirty six fẹ́ǹtì yẹn ọ̀rọ̀ àwọn sálà lọ́wọ́ ayé lórí ẹ̀ dáadáa tí wọ́n ń wá lórí ẹ̀ pé àwọn aláwọ̀ náà ti tàbí tiẹ̀ sọ́dọ̀ àwọn apá kan náà sọ̀ ábà ṣùgbọ́n pé ìgbà náà ní ibi tá a yá àti àbáwọ̀ ẹbí àti ìyàwó àyíṣà àwọn sọ wípé rákà mọ́kànlá pé ànábì ju rákà mọ́kànlá lọ. àbáwọ̀ àyíṣà báyà àwọn sọ wọn wípé àwọn tó ń dá dáká àbẹ́tàlá ni, rò pé lórí méjèèjì yẹ ọ̀rọ̀ wa bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn àbá bàbá wa ní lọ́dọ̀ àtàwọn o wà kúló ẹlẹ́lẹ́kí mẹ́rìndínlógójì ẹlẹ́lẹ́kí mọ́kànlá àbẹ́tàlá wà kúló hasan lọ́dọ̀ àtàwọn gbẹ̀ náà ló dà. ويقول تكبير ركعات kíráka ọkọ yóò máa jẹ kíráka ọkọ àwọn tẹsílì yìí wá àbí kíráka bẹ́ẹ̀ yóò ti di oge bí asábì kú lè kìyà ọ̀rọ̀ sílẹ̀. gbọ́dọ̀ táwọn táwọn ń dákọ́ yé ni pé yóò máa wà lórí kí èèyàn pẹ́ lórí ìnáwó àbí kí ìnáwó yẹn náà wọ́n lè rìn kọ́ máa pẹ̀lú pọ̀ làwọn ti ṣe ìyá rẹ̀ pé lórí ẹni tí wàá máa kíbi rákà mọ́kànlá rákà mẹ́tàlá ọgbọ̀dọ̀ kẹ́tí kó tọ̀ náà tí wọ́n máa pẹ́ lórí ìnáwó díẹ̀ ju àwọn tí wọ́n fi ogún àbá máa fi ta títì lọ. gbọ̀ngbọ̀n yìí wa tọ̀. ìwé ìtàbí ti àwọn ọ̀dọ́ ní ogun rákà òun lè ń tàwé wọn bẹ̀ wá وعمر رضي الله عنه ونبى عمر رضي الله عنه لما جمع الناس على أبي سبع تقام يجلسين أبا أبي فتنا هو المسلسي أبصري فتنا عمر هو المسلسي لا يفتنا الإسجال لي تما عمر هو المسلسي وكاري فوقال كوكي Tarawih asadan sekali lọ́tọ̀ọ̀tọ̀, aluwa, alu lọlọtun, lọ ní àlàáfíà ń lọ wájú lọ lẹ́yìn ló ti ẹ̀ pé kíní ìgbà ìfẹ́ máa ti sọ́ọ̀kù àwọn èèyàn bàbá wa ọmọ ọ̀rọ̀ ọ̀gbìn àkọkẹ́ náà alẹ́bí àgùnbí ó ti sọ yín là tó wò fi kú àwọn tí láti fi kú bẹ́ẹ̀ nílẹ̀ wàjàmá àdáàsá kálífà ìmáàmì wà ní ìwà owó àkùbáyì bàbá àkùbáyì náà tọmọkùnrin á ومنهم من يكثر منهم من يقل níbẹ̀ ni wọ́n tẹ́ pé kò ní kí tó bẹ́ẹ̀ ومنهم من يكثر sísè bẹ̀rẹ̀ tó kù jù bẹ́ẹ̀ lọ. والحق المعلوم ààlà tá a lè fi gbèdéke sí láàlá sọ àlè yìí wọn láwọn ẹ̀rọ ní lásùkà tó ṣe kéde o wọn wà lórí bẹ́ẹ̀ mí dà ṣáà rí lọ́bẹ̀ẹ́ tó ṣe é ìrún náà ló kù wá ṣùgbọ́n wá sọ́lẹ̀ wípé ní àwọn àdìsí wà lórí ẹ̀ ìyẹn ní àwọn àdìsí tí àbá bàbá wa ní ọ̀rọ̀ tẹ̀mí tí wọ́n sá pọ̀ wá lórí ẹ̀. àwọn ní látọ̀dẹ̀ àwọn àyíṣà wọ́n bá àgbáyé kọ́ wá lọ́wọ́ tẹ̀ wọ́n lọ́wọ́ àyọ̀ lọ́nà àtúntò ìlà ẹ̀yìn bàbá rẹ̀ ní. صلاة النبي صلى الله عليه وسلم في رمضان وأن يقول لي وطعنا لما في رمضان وأن يعيش بربي ما كان يزيد في رمضان ولا غيره على عيد عشرة على عيد عشرة ركعة الرواية ولا النبي كي كي كل سي من رمضان نيجي تقول لي ìbéèrè yẹn ó sẹ́ńtà lórí ìrún Ramadan ìyẹn náà fi làtàràwé ìrún yẹn sẹ́ńtà lé lórí ẹnì yẹn padà tó àpò papọ̀ bí káàkiri ẹ̀ lọ́dọ̀ lórí ti Ramadan nìkan àti Ramadan lò àti ọjọ́ lásán náà o tí àlẹ́ ti láka àbọ̀kàlà lòyìn ní nàbíyà ìyẹn jẹ́ ọ̀kàlì títí àwọn àìsàn náà wà wá àtúntò àwọn ọmọ ayé pé kó tẹ̀lé kẹ́kẹ́ fi pé mọ́kànlá yẹn òun náà ni èyí tí ó sì bìbí múlẹ̀ dáadáa tí bàbá náà dúró lórí ẹ̀ pọ̀ kí ló ní wọn kí ló ní wọn lábẹ́ lẹ́yìn bàbá ní wà ní ìdá àṣìlọ́tà ìyá tàbí ìyàtọ̀ ẹ̀rọ ẹ̀ bàbá ní òun ló bìbí múlẹ̀ o àná ó máa ń lọ́nà pàtó látọ̀dọ̀ àbá wa wọ́n lọ́nà pàtó yìí náà rọ̀bì ọ̀gbọ́n àbí sábà bẹ̀rẹ̀ mọ́ àtọ̀ wọn káwọn lọ sí ra wọn àtàwọn ọmọ àlè ọwọ abẹ bíi ìsìnáàdì mẹni asọ ìpínlẹ̀ àtàlẹ tàbí wọn ti gbọ́ ọ̀rọ̀ náà wọn. bákan náà. ànábì kí bẹ́ẹ̀ tó kí rákà mẹ́tàlá ṣùgbọ́n pẹ̀lú ọ̀rọ̀ tá a sọ yìí wọ́n sọ fún wa yí pé ní wà ní sọ láàtàlá àṣọ̀rọ̀ tàlákà bàbá ní bàlá bá sàdé báyìí òkúrú o lè káwọn ilé nù àbá wọn ní táwọn àmì ilé ìjọ ọba àwọn ọmọdé nù àbá sọ rọ́bì ọwọ́ àlùmọ̀ àlùkáàlù ti sọ láti tẹ̀lé ìsọ̀rọ̀ wà ثلاثة عشرة ركعة يعني ليه؟ الليل ليه؟ أوان اللون لون يا على الإسلام أوان على الإسلام من لون أكبر وسنة لون كني وسنة لون رمضان ìyẹn làwọn náà bá wọ pé bàtà ìgbélóhùn náà ni a sì rí i pé ọ̀rọ̀ tí àwọn àyíká bí ọ̀rọ̀dọ́ wà láàbí ìbọn èrè ó tó kọ́ ọ̀rọ̀ tí a máa ń ṣàlẹ̀ sọ̀rọ̀ lórí tó ṣe é sí ọ̀rọ̀dọ́ nìkan. lórí eléyìí láti lè máa fúra wa sí ọ̀nà kò sí ìtọ́ ọba yẹn láàyò bẹ́ẹ̀ tí ò dáa ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá àmà lórí ìwé kájú lórí èyí a sì rí àwọn èyí tó kàtí jù lọ á ní ká akókò sọ ìhẹ́yìn òun ni àti àwọn àìsà wa èyí tí àwọn abdullahi máa bá nìyẹn ní sọ̀rọ̀ bukhari sọ̀rọ̀ bukhari nìkan ni wà táwọn ti wò dáradà táwọn àbá wọn fi fún àdé dépò á lè pé àlè àlà màkàna lè sọ̀rọ̀ bukhari wọ̀ sọ̀rọ̀ muslim. èyí wọn á tó nípa pẹ́pẹ́ tó bá ṣe tó ta kó bẹ́ẹ̀ ó wá ṣe tí ọ̀dà ṣùgbọ́n obìnrin ló rọ̀ eléyìí tó wà aláyẹ kí èdè ta lórí ẹ̀ kéde lórí ẹ̀ kò tó wà tó bá jọ pé dàwà sọ mí náà ẹni bá wà náà sọ wà pé àlà ábúlọ́ọ̀dù ìtọ́lájú. wàkẹ́sí irun mílẹ̀ láyé máa wọ́n ní ọ̀pọ̀ náà àwọn ọmọ sáà sí àwọn àlẹ́ fi lé yìí o ọ̀pọ̀ náà àwọn ọmọ sáà sí. في التراويح يصلون صلاة لا يعرفونها ẹwùká wọn máa kírun tó ti pé wọn kì í láyà kí yóò dà àwọn tí wọn ò lè sọ nínú làákàyè pé wọn táwọn kírun làákàyè wọn kò sí mbẹ kò yé wa èrò tí wọn kí làákàyè wọn kò sí mbẹ tó ti pé ẹtí ń bọ kàn án rò ní wípé táwọn àjẹmọ́ àtọwà lẹ́yìn yìí sáà ti pọ̀ báyìí báwo láti gbé àdúrà tó bí ti ti sábà máa ní àwọn àsìkò kan yẹ o lọ́pọ̀lọpọ̀ bí táwọn ẹni máa fi irú un bẹ́ẹ̀ bá ń sọ́kọ́ wa yóò ti fojú o pé á ẹni máa fọwọ́ sáájú ẹ̀ lò bàbá onífú tàbí bàbá ẹlẹ́na ìyá onírú ìyá aláta gbogbo wọn bí ó ti fọ àṣọ yẹn fóònù tó fi dè wọn yọmọ lórí rẹ yọmọ wá kírun yẹn nínú tá a mọ̀ sí sáré bájà tá a mọ̀ sí nínú sáré bájà a máa pè ní ẹyẹ dàkà ẹyẹ tẹ́lẹ̀ ẹyẹ dàkà pàkà pàkà pàkà lórí wa kírun kò ní sí kò ní sí ìdérí ìnàró tí ó fi rùkú kò ní sí rùkú tí ó fi máa nàró padà kò ní sí ìdérí ìnàró tí ó máa wọlé kalẹ̀ ìjòkó ò ní sí ìṣedéédé tí ó fi máa wọlé kalẹ̀ tí ó máa ṣedéédé tí ó máa jòkó lẹ̀ bá. ìgbìmọ̀ ni wọ́n kọ́ wá pé a ah, ṣeéṣe tẹ́lẹ̀ lọ kí tàràwí tẹ́lẹ̀ lọ kásá ìgbìmọ̀ náà wọ́n sọ mi pé a ah, sáfẹ́ lọ kí a. Ah, sáàbì lè fẹ́ mú ẹgbẹ́ òkú parí oníwà nínú àwọn abájú ọgbẹ́kù àti ṣáà gbogbo ẹ̀ lẹ́gbẹ́ ló fọ́ ẹgbẹ́ òkú parí ẹ̀ ẹ̀dá òkú àbáwò. ó pẹ́ lẹ́gbẹ́ ló fún pẹ́lú mi bó tẹ̀ gẹ́sí wípé á sí wọ̀ ọ̀gá. pẹ̀lú ọ̀rọ̀ náà tó bá ń dà jàmá mélòó ni ìmọ̀ bá àwọn ìmáàmù tọ̀kùránì ni wọ́n ń kà lọ pẹ̀lú ọkàn. Ìdí ẹlòmíì ga yóò ti sú ẹlòmíì tí wọ́n bá lọ lè pẹ́ wọ́n kọ́ bá tó ìṣẹ́jú márùn lórí lákàtà. Ah! Ìṣẹ́jú márùn-ún lórí lákàtà olùfẹ́ ọ̀fẹ́ báyé fún lẹ́yìn tó ti lè fún pé eléyìí ti sún náà ìdúpla nígbà tí a bá ń ka àlùkòrá lọ pé ká máa a gbọ́ eléyìí láti lọ nípa wá àtìlẹ́ o a máa ń nà àwọn ẹni ìsáájú a máa ń nà àwọn ẹni ọlọ́run a máa ń gbọ́ ọmọ àlùkòrá náà bá ti ń gbọ́ a lè mọ̀ ọ́n lóṣì a sì máa ráwọ̀ èèyàn kú sáájú náà kí wọ́n padà kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ wọn kí làwọn ọ̀gá tí wọ́n ṣe àwọn ọ̀pá wà sí látara lé àwọn àlòkù tí wọ́n ṣe. wàá gbà láyé àtúrò bẹ̀rẹ̀ àjẹlẹ̀ tẹlẹmọ́ kú wa eléyìí ò wá ti ṣẹlẹ̀ níbi ìtàkùn ilé ìta àpò máṣe bẹ́ẹ̀ lórí o. tẹ́lẹ̀ yẹ pé sọ́lá tó lè kìláàsì rákà mẹ́rin dúró. قل هو الله احد الله اكبر الله الصمد الله اكبر لم يلد ولم يولد الله اكبر ولم يكن له lero kemudian matan Allah ada ya ada ya Rabbi kurang katibat ya utuhmu utuhmu baru Alabe Lẹ́nu ni o. Èdè wọn sọ mi o, orí da grande bá ní. ẹ bá dá pé jama jama làwọn àwọn èèyàn ní báwọn ẹsẹ̀ wọn á sọ pé kó lọ́wọ́ wọn. ẹ kókò ọmọ àti wọn ṣe yíwọn náà ni pé ẹni wọn lè máa wá àwọn tó ń pọ̀ jù nínú ẹ̀ náà ní kẹ́ni pẹ̀lú ọ̀nà òkú tí wọn bá ti wá oníyọ lówó mẹ́mẹ́ yọ̀ la oníyọ hmm? lówó mẹ́mẹ́ yọ̀ la torí mi tó ń lọ bá ti dágbó alẹ́ la tó kéde lẹ̀ lọ pé ìtàkọ́ jáde wọ́n gbàgbọ́ àwọn àwọn ìṣẹ̀lẹ̀ àwọn àtàkà.

ọba àdúgbò sáláyà wà kó ṣe sáláyà kó oṣù oṣù fún ọmọ òun náà wà kó wà kó wà tó òun náà wà tẹ̀lé sí ara fún ọ. àbákò gbogbo àdánù ọlọ́run fún sábà wọn kó ìkó lọ wọn ló ti kà á. Oko lọ káwọn lọ. Ọlọ́run kọ́ sànù Lórí ti eléyìí, abẹ́kọ̀ àwọn èèyàn lẹ́sìn tó jẹ́ ojúlówó ẹ̀sùn rẹ̀ ká máa ṣàlàyé èèyàn. Táwọn bá ti jẹ́ aláṣẹ yìí láti dúró lórí bó ti yẹ ká ṣe é. ọ̀la àwọn abiyáńlá mi káwá pé tí wọ́n ṣe yẹn náà àyà kan láti kà á pé wọ́n kí tàràwí tàràwí èsì wọ́n ti kì í o. tọ́ba àkọ́bára rẹ̀ ò gbé kódà wọ́n bá jẹ́ ìmọ̀ọ́mù bábára rẹ̀ ọba gbé yẹn tọ́ba àkọ́kápá ìbẹ̀ tó lè fi ní ti tí ò ní ṣe kẹ́ni lẹ́yìn tí ò ní ṣe àwọn èèyàn náà la pọ̀. abẹ́rẹ́ ọ̀pọ̀lọpọ̀ tó wá ṣe o. wàsálàtú aṣèrànkà àìrúnlákà mẹ́wàá máa túbú lè kéré àti wàtúmánìyà pẹ̀lú péye ajé kéwúkéyà kéwúkẹ́ òkú péye ti farabalẹ̀ awla min ishirina raka'a máa lè ajẹ́ láti lè máa kó wá. àbálẹ́ kó rákà péye kí pẹ̀lú péye kí ní bájà ẹ̀yẹ́ dàkà.

mélòó mélòó tọ́mọ níwọ̀n ayé ló ti tẹ̀sí rẹ̀ tó lóore ju tọ́pọ̀ lọ. wọ́n làwọn tẹ̀wá lágbára òrìṣì bá túlákà méjì náà lọ túlákà méjì lọ bá yẹ kó kú mẹ́. dúpọ̀ wá pé àkùrọ̀ wà jẹ́ kúrò àbá àwọn àwùjọ wọn bá àwùjọ á kúrò aláwùjọ àti sọ́dà tó kúrò kúrò làwọn á náà kábẹ́ẹ̀lì kábẹ́ẹ̀lì méjì méjì méjì àní ẹ̀ka kúrò aláwùjọ wa ká á ẹja bẹ̀rù lọ́wọ́ kọ́lá ìmọ̀ wá nípa mi gan àwọn tó ń jẹ́ tó máa kéwù gan fẹ́ káwọn àgbà tí òye tí ò ní ìdàrúgbó àwọn gan ọ̀pọ̀lọpọ̀ náà wọ̀ pàmpẹ́ tó ti yẹ kí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì táwọn yìí tó bá yẹ tó bá kú omi ìrún yẹn sẹ́ẹ̀tì yóò lọ máa yóò lọ máa lọ tẹ̀ kí ni wọ́n bẹ́ẹ̀ lọ sùn lé wọ́n bẹ́ẹ̀ lọ sùn jẹ̀ka tó wúlò tó wúlò ẹja bẹ̀rù lọ́wọ́. وكذلك ترتيب القراءة bẹ́ẹ̀ náà ni káka kéwú ní ìlànà tẹ̀sí nínú nínú tẹ̀wé àtẹ̀sí òun náà ni káka ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ áwùjọ mi nà sọ à ọ̀la ti ká yẹn yára ká lọ pápá jùlọ wà sọ́ra àtọ̀lẹ̀ mọ̀ bá a ìyára ilé ìta fẹ́ ìyẹ̀lẹ́sìn láyà tó máa àyè wọ́n fi ṣe mílẹ̀ tó òun lè fẹ́ pé àti sọ kankan dànù nínú ara mi. Mọ́tì tó wà bẹ́ẹ̀ òun ní ti dànù. Èyí tó yẹ pé àràkàtà lè ní mọ́tì rẹ̀ kò ní sọ kan lọ́wọ́. Èyí tó jẹ́ abáwọ̀ àràkà kò ní jù dànù. Èyí tó jẹ́ títún àràkà kò ní sálẹ̀ ìfún. لم يجد ذلك فإن فإن lóru téèyàn bá lọ lè já ìkánú aláàjá ní ájílè sọ́ra torí pé yẹn kájú lábíyé tí ń dá níka ilé ìyọ̀tọ̀ o. wàá lónìí àánú wọ́n sì máa ń pọ̀ fún wa nípa lórí ẹ̀sìn máa ń pọ̀ fún wa wọ̀nyá ni àánú ẹ̀sìn pọ̀ fún wa nípa lórí ìdúrà yìí. wàá máa ìlànà kọ́ra kìláàtà báyìí náà kó tẹ́ wá ká àkùrá ẹ wá ká àkùrá nì lẹ́yìn tí ó fún ní àbẹ́ni tí ń gbọ́ tó mojú wọn dáadáa yẹn tẹ́bi wù mí láti mo sọ̀rọ̀ nínú àwọn tó bá kírun lẹ́yìn ó lè kéde o òun sáfà níbẹ̀ fàhásẹ̀nù ó sì dà bẹ́ẹ̀ fàhásẹ̀nù ó sì dà bẹ́ẹ̀ abẹ́rẹ́ bàtà lánàá rẹ̀ kọ́lọ̀ kú ní kí ọmọ adá kí gbèsè àyè wa ọmọ adá sí kọ́lọ̀ kọ́ sábà tó wá sí pẹ̀lú kọ́lọ̀ dáàbò náà lé àwọn àtìsíwájú láti bí ìlànà nínú dáàbò méjì ọ̀rọ̀ wáyé wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ aláàbò. محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله